الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله تعالى في الحديث الثامن وستمائة عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا تقدم لا تقدموا رمضان بصوم يوم ولا يومين إلا رجل كان يصوم صوما فليصم متفق عليه وعن عمار بن ياسر رضي الله عنه قال من من صام اليوم الذي يشك فيه فقد عصى أبا القاسم صلى الله عليه وآله وسلم ذكره البخاري تعليقا ووصله الخمسة وصححه ابن خزيمة وابن حبان وعن ابن عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فافطروا فإن غم عليكم فاقدروا له متفق عليه وعن ابن عمر وأن وله في حديث أبي هريرة رضي الله عنه فأكملوا عدة شعبان ثلاثين وعن ابن عمر رضي الله عنهما قال ترى الناس الهلال فأخبرت النبي صلى الله عليه وآله وسلم أني رأيته فصام وأمر الناس بالصيام رواه أبو داود وصحاه الحاكم وابن حبان وعن ابن عباس رضي الله عنهما أن أعرابيا جاء إلى النبي صلى الله عليه وآله وسلم فقال إني رأيت الهلال فقال أتشهد أن لا إله إلا الله قال نعم قال أتشهد أن محمدا رسول الله قال نعم قال فأذن في الناس يا بلال أن يصوموا غدا رواه الخمسة وصححه ابن خزيمة وابن حبان ورجح النسائي إرساله wọn àwọn àdéhùn wọ́n a àwọn tó dá lórí ọ̀sùnyàm àdéhùn alákọ̀ọ́kọ́ wọ́n jẹ́ àdéhùn Abu Hurairah radiyallahu anhu wọ́n yọ̀rọ̀ ní sọ́lọ́ anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n ni la taqaddamu Ramadan bi sawmi yawmin wala yawmayn. E ò gbọ́dọ̀ máa ṣe sọọmọ ọjọ́ kan àbí méjì ṣáájú rọmọbọnà ẹ ò gbọ́dọ̀ máa ṣe sùnyàmù ọjọ́ kan tàbí méjì ṣáájú rọmọbọnà ẹyà afẹnikan tó ṣe kó ti má lára kíkọ máa ṣe sùnyàmù kan tí kìí ṣe rọmọbọnà nírú àsìkò yẹn tó bá al-Bukhari àti Muslim ló gbà wá. ẹ̀kọ́ tó wà nínú hadithi náà ní kí Ramadan yọba àti sèmà ike rukunan min arkan al-Islam orígun kan ní nínú orígun ẹ̀sìn Islam torí kí ìjọsìn kó lè bàa lóòrìn ẹ̀yẹ káyé pé èèyàn sọ síyàmù wọnú Ramadan ìdàrí pé téèyàn bá ṣe sùnyàmù ọ̀nù Ramadan sọ́wọ́mù Ramadan tó jẹ́ orígun kan nínú orígun ẹ̀sìn Islam yẹn kò ní lóòrìn kankan lára èèyàn èèyàn ní fìlì ipò ń ṣe ìjọsìn kan tó ní àsìkò tá a wà nù rẹ̀ yìí torí tẹ́lẹ̀ náà tí Ramadan ó tó dé èmi lọ́ọ́ ti ń ṣe sùnyàmù eléyìí jẹ́ ọ̀kan nínú aburú tó wà nínú bídàá. eléyìí táwọn ẹni tí wọ́n á fa ṣe sùyàmù tí wọ́n ń pè ní sùyàmù arúgbó ó wà nínú tó wà mẹ́ nítorí kó sùn méjì ṣáájú kí Ramadan ò tó dé ènìyàn ti ṣe sùyàmù sókè á ní nǹkan bàbàrà kí ni nǹkan mẹ́rìírí tó a lè wà nù sọ́mu Ramadan fún mi kò ní kò ní lọ títí má ṣe ṣìyàmù ọjọ́ kan àbí méjì ṣáájú Ramadan ó ní oṣù àgbà fún wa pé kò búrò kó o ṣe oṣù kan àbí méjì ṣáájú Ramadan ètò ìtara rẹ jẹ tẹ́lẹ̀ ṣe sọmù Rajab ẹtù ṣe Sha'ban kẹtù wá ṣe Ramadan tọ ilé ìjẹba lẹ́yìn náà nínú ẹ̀kọ́ sáde fífẹ mú wa ni pé ó súnmọ́ tí yẹn bá jẹ́ ni tó fẹ́ ṣe sòyàmù ọjọ́ kan àbí méjì ṣáájú Ramadan kó tún tara bẹ́ẹ̀ lùgbọ́lọ̀ nítorí pé ọjọ́ kan ń bẹ tó ṣeé ṣe nígbà míì kó síwájú dídé Ramadan ó sì ṣeé ṣe nígbà míì kó síwájú dídé Ramadan ọjọ́ náà là ń pè ní yawmu shak ó lè síwájú Ramadan tọdún yìí ó lè má síwájú Ramadan ọdún tí ń bọ̀ ìgbà wo ló máa ń síwájú Ramadan nígbà tí ó bá di òru ìjọ ọgbọ̀n nínú oṣù Sha'ban táwa bẹ̀rẹ̀ sí ní wọ́sù bóyá yóò lè bóyá yóò lè bóyá yóò lè bóyá yóò lè ọ̀wọ́ àsìkò péréte tá a fi mọ̀ pé tó sùn ọba lé téèyàn ọba sì rí àwọn ẹnu gbà yín náà ni ó rí kọjá àárí àìkò sì rí kò túmọ̀ sí kò lè àìkò rí kò túmọ̀ sí pé kò lè ṣùgbọ́n kò wù ọlọ́run ọba láti fi hàn wá ajẹ́ pé ọ̀la o ó ṣeéṣe kọ́ẹ́kùn làkọ́kọ́ Ramadan ó sì ṣeéṣe kọjá ọgbọ́njọ́ Sha'ban. فيصير اليوم بهذا يوم شك إلي يا واسو جونا دي مجي يمجي مجي يمجي النبي صلى الله عليه وسلم بين توبا في ليس الصيام وجاي أصل ومن عصى الرسول صلى الله عليه وسلم فقد عصى ربه يا سلام ترك من يطع الرسول faqad ata'a Allah ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé tìránṣẹ́ ọlọ́run anabi sallallahu alaihi wasallam tó ọlọ́run ló tẹ̀lé wa alayhi tó bá ṣe anabi sallallahu alaihi wasallam faqad asa Allah àdéhì tó mú wá bẹ́ẹ̀ gan man asani faqad asa Allah wa man asa rasuli faqad asani ẹni tó bá ṣẹ̀ mí ọlọ́run ló ṣẹ̀ ọ́ anabi sọ bẹ́ẹ̀ ẹni tó bá ṣẹ̀ mí sẹ́lọ̀ ẹnikẹ́ni tó bá sì ṣẹ ẹni tó máa ránṣẹ́ sí i ó ti ṣẹ mi ẹni tó sì ṣẹ ànábì tó ti ṣẹ lọ. torí ẹ kábàbà àwọn ajẹ́pẹ́ alúgba má ṣe sùyàmù ní ọmọ ṣẹ́k àfi kéèyàn gbìyànjú láti rí pé kí ni òun ò sọ́ọ̀mù ọjọ́ kan àbọ́jọ́ méjì ṣáájú Ramadan. bákan náà kí ni bàbàrà kí ni bàbàrà mo fẹ́ ṣe sùyàmù ọjọ́ kan àbọ̀jọ́ méjì ṣáájú rọmọdán kí ni bàbàrà tó rò kó lè wà ń bẹ̀ kò sí bàbàrà kankan ń bẹ̀ kò sí bàbà kí ló fẹ́ kí ló fẹ́ máa ṣe sùyàmù yẹn sí. tó ẹ̀là ẹ̀là rọ́jòlón káàlà yasumu sawman falyasum abẹ́ńtò ẹ̀kú tó máa ṣe sùyàmù kan tẹ́lẹ̀ rí kì ṣe nǹkan tuntun kìí ṣe pé ó fojú sun rọmọbọ́nà tí ń bọ̀ yìí ló fi wá fẹ́ síwájú rẹ̀ pẹ̀lú síyàmù ọjọ́ kan àbọ̀jọ́ méjì ghayra annahu kana ala aadatin qabl yàtọ̀ sí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí náà ó ti ní àṣà kan tó máa ń tẹ̀lé tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ká sọ pé máa ṣe síyàmù ọjọ́ al-ithnain wal-khamis àbọ̀ máa eh, bọ́yá eh, al-ithnain wal mẹ́ta wá sọ pé ọjọ́ mẹ́ta nínú oṣù oṣù mọ́kọ́jọ́ kó ti ṣe síwájú ìparí sùn. tọ́ tó bá jẹ́ àlìsílẹ̀ ìnù kọ́míìs ilé ilé yìí ti máa ṣe sùyàmù rẹ̀ tẹ́lẹ̀ àbótí ẹ máa ń ṣerú sùyàmù anabi dawud aleyhi salam yasumu yawman wa yuftiru akhar tí ó ṣe sùyàmù ọjọ́ kan tí ó sì sínú ọjọ́ kejì ó tún wá ń bá bọ̀ bẹ́ẹ̀ ọjọ́ kan ọjọ́ kan ọjọ́ kan sọ́jọ́ kan ọjọ́ kan sọ́jọ́ kan so rọmọbọ́nà ó wá ń kọ̀la ńlọ́jọ́ kan eléyìí tó ti sọ́ọ̀mù rẹ̀ bọ́ sí illa rajulun kana yasumu sawman falyasum máa rẹ kó tí ń bá sùyàmù tiẹ̀ bọ̀ bẹ́ẹ̀ ni sì máa ṣe kò sí wàhálà ó máa ń sọ sùyàmù gbọ́ yọmù khamis yọmù khamis ti léyìí ó sì bọ́ sí ó ṣe ṣe kí rọmọbọ́nà ó kọ̀la kò sí wàhálà kò ṣe torí pé máa ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yọmọ lẹsìnẹyìn ó máa ń ṣe sèyàmù rẹ àlẹsìnẹyìn ni eléyìí ọbọ sí ṣeéṣe kí Ramadan ọjọ́ la kò burúkú ṣe tòní àmọ́ yàtọ̀ sí eléyìí kò sáyè rẹ eléyìí túmọ̀ sí wípé alìsílám ó tún fi o túmọ̀ sí pé tó bá ti bẹ̀rẹ̀ nǹkan kan tó ń ṣe láti inú wa kọ́ ọ má filẹ̀ ìgbà tó yẹ pé máa ń sọ yáàmù àwọn ọjọ́ kan islam tún ní kó tún filẹ̀ ń tiẹ̀ nítorí pé rọmọdọ́nà dé tán lọ́rọ̀ pé wa ó túmọ̀ sí pé èyí tó jájù nínú dáadáa ṣíṣe ó ń lè yí tá a ṣe tá a tẹra mọ́ tá a pàtì kí láǹfààní rẹ̀ ẹ kò ṣe dáadáa nígbà kan súkẹ́súkẹ́ oṣù pátì lápàtì tán kí láǹfààní rẹ̀ kọ́ láǹfààní kankan bí náfìlà lèèyàn bá máa ń yàn ní tẹ́kí ńgbà kan sí o múra sí tí wọ́n náà wò pé tí kú bá tẹ̀ lọ dé báyìí alihamudulilayi ọkọ̀ sí láàrin kan lọ́ba pátì kékeré ni fẹ́ni tí fẹ́ni tí gbogbo ẹni tí wọ́n bá sílé nìkan ni wọ́n wà lìjànà pípatọ́ pátì yẹn kò láǹfààní mọ́ bẹ́ẹ̀ náà ẹni tó yẹ kó máa ń ṣe àwọn sùnyàm kò bá jẹ́ yọkan alhamis nìkan làwọn máa ṣe ní gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ òfin ìkọyè ò lè dàbí ẹni tí èsì kankan èsì pàjẹ òfin ìkọyè torí rẹ̀ ahabul amali ilallahi adwamuha wa inqal èyí tí ọlọ́run nífẹ̀ẹ́ sí jù nínú àwọn sẹ́tẹ̀ǹsì láwọn sẹ́ẹ̀rì òun lè tẹ́ ẹ tẹ́ra mọ́ tẹ́ ẹ fìgà kan pati kódà kó sepo kéré ẹ̀rí pé islam tún fààyè rẹ̀ lẹ̀ pé máa bá tó ń ti ń lọ tó ń ti pé Ramadan dé tán tó ń ti pé Ramadan ṣe kìnnì ó dé tán. eléyìí túmọ̀ sí wípé al-Islam ó fi àyè sílẹ̀ fún èèyàn láti láǹfààní àti ṣàwọn dáadáa èèyàn ló wá lọ́wọ́ èèyàn ló kù sí lọ́wọ́ nítorí pé n tún máa ń tàn wá jẹ oní àníká máa wò pé tá a wà àbà àbà àbà kò ní yá kò ní yá kíákíá yọ pẹ yọ yọ ìdínú tá ìfi ṣe dáadáa àwọn amúra sáì dá ṣíṣe wá kú padà túbá kú bẹ́ẹ̀ láì túbá a máa túbá náà níṣẹ́ àìmọye tí wọ́n á padà kú láì túbá kana yasumu sawman falyasum tájú eléyìí la taqaddamu ramadan bi sawmi yawmin wala yawmayn yawm wala yawmayn ó túmọ̀ sí pé tí ramadan bá ń kujọ́ mẹ́ta ìjọ́ mẹ́rin kò sí tó burú pé kò ṣe sùúyà mẹtí bá tún kujọ́ kẹjọ́ méjì gbà náà lọ̀rọ̀ bá ń kujọ́ mẹ́ta kò burú ṣe sùúyà mọ́ ń kujọ́ mẹ́rin kujọ́ márùn-ún soso yá mọ mọtò bá tún kudọ kan àbíjọ méjìlá ẹfà yìí lẹ lọ́nà tó yẹ kó ńgbà tó bá bẹ̀rẹ̀ ìbáda yẹn yóò nítumà bákan náà wọn ni illa rajulun kana yasumu sawman falyasum illa rajulun eléyìí wọn pè ní wasfun tard ìyẹn ni pé ìgbà tó ń sọ pé àyàfi ọkùnrin kan o kìí sọ ọkùnrin ni wọ́n gbà lérò nítorí gbà lérò ni pé àyàfi ẹnìkan o ẹnìkan ọba sì jọkùnrin kò bá sì jẹ obìnrin ilhaqan lilmar'ati birrajuli binafyi alfarq áfọ obìnrin ṣédédé ọkùnrin bìtú kò sí yàtọ̀ láàrin méjèèjì nù eléyìí àyàfẹ́ nìkan tó ṣe kó tí máa ń ṣe sùyàmù kẹtẹlẹ kó burúkú ṣe kí ni kó ṣe sùyàmù kò bá jẹ́ ọkùnrin kò bá jẹ́ obìnrin. yasumu sawman tó máa ń ṣe sùyàmù kan kìí ṣe kí tó máa ń ṣe sùyàmù kan ayé sawm èyí yòówó lè jẹ́ nù sùyàmù ìyẹn ni pé yasumu sawman lahu makanun fi sharia ó ń sọ síyàmù kẹtẹ́ kí sharia ó fa ìgbàrú ẹ̀ ó fa ìgbàrú ẹ̀ ẹ̀sẹ̀ pé sọ́ọ̀mù bídà kan ti sọ pé o ti dá fúnra rẹ pé tí rọmọdọ́nà bá ti ń bọ̀ tó bá ti kù méjì mẹ́ta ẹsẹ sùyàmùjọ mẹ́ta pàdé rọmọdọ́nà náà ni láti fi wá àlùbáríkà rọmọdọ́nà yẹn fàhádà bẹdà gbé sibana bi sọ pé illa rajulun kana yasumu sawman kana yasumu sawman illa rajulun kana yasumu sawman wa hadha mutlaq tẹ́tọ́ máa ń ṣe síyáàmù kan o gbogbo síyáàmù yóò wó lè jẹ́ o kèsì bẹ́ẹ̀ o sọ̀rọ̀ ká nàbì sallallahu alaihi wasallam yukallimuna bi shari'a òfin ọlọ́run ló fi ń bá wa sọ̀rọ̀ oní àlọ́ sì sọ yìí pé man amila amalan laysa alayhi amruna fahuwa rad torí kan àwọn sọ̀kẹ́ kan sọ̀kẹ́ kana yasumu sawman. mo rò pé yé wa sọ̀rọ̀ kan àná mi ò ti dáa fúnra pé lágbólé àwọn kílé ò lè tòrò tí Ramadan bá ti ń bọ̀ lọ́dọọdún gbogbo àwọn gbọ́dọ̀ gba sèyámọ̀ ọjọ́ mélòó ọjọ́ méjì pẹ̀tọ́rí kan àná mi sọ pé illa rajulun kana yasumu sawman ẹ̀já gbọ́ sábẹ́ bẹ́ẹ̀ ń dàbí ọ̀mbrẹ́là tó tẹ́ bá ṣe bẹyẹ yẹn òrùn ọ̀pá yín òjò ọ̀pá yín ilé jẹ́ bó ti ṣe jẹ́ mẹ kẹ́hìnà yẹn mẹ́rin. كان يصوم صوما ثبتت مشروعيته بالدليل yàní bí tẹ̀lé yẹn kẹ́ yẹn á gbọ́dọ̀ jẹ́ pé bíbófin rẹ̀ mú ẹ̀rí tọ́ka sí lè i لماذا؟ لأن النبي صلى الله عليه وآله وسلم إنما كان يكلمنا بموجب الشريعة òfin ọlọ́run fi ń bá wa sọ̀rọ̀. òun náà ló sì ní ká sọ́ra fún àdádálẹ̀ ẹ torí a sọ pé irú sọ́ọ̀mù tó lè jẹ́ ó lè jẹ́ sọ́ọ̀mù yọmọ khamis ó lè jẹ́ sọ́ọ̀mù yọmọ ìtìnẹ́yìn ó sì lè jẹ́ sùyàmù dawud aleyhi salam àbíkó tí a pé aleyhi kafara ó lè jẹ́ kafara tó kọ́tìlì ó lè jẹ́ kọ́ pààyàn ọlọ́wọ́n sì ní kó ṣe sùyàmù ọjọ́ mélòó oṣù méjì gbáko báwo ní tẹ̀lé ń tẹ̀lé illa rajulun kana yasumu sawman laqad kana hadha ar-rajulu yasumu sawman ó ti ń bá sùyàmù rẹ̀ bọ̀ ó ti gbà dé twenty nine Ramadan wa ń kọ̀ lakọ̀túnla fẹsọ̀ pé anabi sallallahu alaihi wasallam sọ pé la taqaddamu Ramadan bi sawmi yawmin wala yawmayn fẹsọ̀ pé kọ́dà dúró mẹ́ẹ̀ فصيام شهرين متتابعين توبة min Allah ọlọ́run bá sì ní kó ṣe sùyàmù oṣù méjì ní tẹ̀lé ní tẹ̀lé kó lè bá a jẹ́ ìrònú pé àdá lọ sọ́dọ̀ lọ. tó bá já sùyàmù rẹ̀ nítorí Ramadan kọ́la àbọ̀túnla torí pé anabi ti ní ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kẹ́ kẹ́ pàdé Ramadan pẹ̀lú sọ́mọ ọjọ́ kan àbọ̀jọ́ méjì tó bá fi lè já ẹ̀ńkọ́pọ̀ àtẹ̀tẹ̀bọ̀ wa alayhi an yóò tuntun bẹ̀rẹ̀ tí ẹ bá a. tẹ́lẹ̀ á sọ pé ka na kana yasumu fal yasum báyìí lọ́wọ́ ìpínlẹ̀ tí ń bá sùyàmù kan bọ̀ kọ́ máa bá a lọ ó ti wá gbàdé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n ní Ramadan náà bá bẹ̀rẹ̀ sẹ́mi kó sì ń ku oṣù kan àtijọ́ kan Ramadan náà bẹ̀rẹ̀ sáà sọ pé. ìgbà tó jẹ́ pé àádọ́rọ́dìlẹ̀ sọ́mù sọ́ọ̀mà pẹ̀lú sàmìrù fi sọ́ọ̀mà láti yàmá kokoda amarahu Allahu azza wa jalla fi hadha as-sawm táwọn kókó máa bá ti tẹ́lẹ̀ lọ náà àbí ni ó gbà ní sùn ok tí Ramadan náà bá twenty nine tí o ti pè ṣe á sọ ẹ̀kọ́ sẹ́lọ̀ àbí ọ̀sẹ̀ lọ torí kọ́lọ́ ni tẹ̀lé ń tẹ̀lé tó ti sẹ́lọ̀ àbí ọ̀sẹ̀lọ̀ kò sẹ́lọ̀ nítorí pé n tó mú dá dúró ní ìsinyìí báyìí nǹkan tí ò ṣe yẹra fún mi nítorí pé waqtu sawm waqtun mudayyaq àkókò àti sọ̀sìyàm àkókò tó há ni idh la yumkin al-mukallafu an yuqi'a mithlahu min fi waqtihi fi anin wahid kò lè ṣeé ṣe fẹ́rù ọlọ́run tí ó sin lọ́run kó serú ìjọsìn yẹn kan náà pẹ̀lú rẹ̀ lákòókò rẹ̀ torí kò lè ṣe sùyàmù ọjọ́ méjì ní ọjọ́ kan torí ẹ̀ lẹ́yìn wọn pè ní wájibun mudayyaq wájibù ni ṣùgbọ́n tákòókò rẹ̀ ṣe kí ni tó fún tọ́ tẹ́lẹ̀ ìbáyé wa ó ti wá ṣe Ramadan ila akhir yawmin min a sì kọ́ gba mọ́kàndínní ọgbọ̀n kàfàrà ló ń sì ń bá bọ̀ ọlọ́run sì pa aláṣẹ pé kó gbà ní báwo tẹ̀lé ń tẹ̀lé ṣé yóò sọ sọ́ọ̀mù yawmil eid àbí òní sọ sọ́ọ̀mù yawmil eid torí pé fasiyamu shahrayni mutatabi'ayni tawbatan min Allah. ṣé ẹsẹ̀ sì yá àmọ́ ọjọ́ ọdún kò ṣe ṣe bí mo tẹ̀tà bí àyìn wọn sọ fún mi ẹ̀ka dáhùn bó ṣe wù yín lè má dà rárá o àwọn olùmọ̀sọ yìí pé kò ní ṣe lè má torí pé ọlọ́run ǹjẹ́ àìkú wá ṣe sùyàmù ọjọ́ ọdún yẹn sí ò ti já tẹ̀léńtẹ̀lé dànù àbí ò ti já lọ́dọ̀ ìmáàmù Ahmed kọjá lọ́dọ̀ àwọn ìmáàmù mi ọjà àmọ́ bò ló ṣe já ìmáàmù Malik ni ìgbà tó ti mà wípé ọjọ́ ọdún yọ wọnú tẹ̀léńtẹ̀lé o. gbogbo suyamu ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ náà àṣedànù ni. sẹ́wọ̀n kó náà ti mọ̀ kọ́jọ́ kan tí ò yọ wọ̀ bẹ̀ ó ti ni tó ti di ọjọ́ náà gbogbo yòókù bàjẹ́ àwọn eléyìí sọ pé láti bẹ̀rẹ̀ gan ló ti bàjẹ́. ṣùgbọ́n Ahmad sọ pé ṣé bọ́ọ̀lù ọba náà tó ní kó ṣe sùyàmù yìí ń tẹ̀lé ń tẹ̀lé òun ni lórí aha Nabi ló ṣe ọjọ́ ọdún ó sì ń tẹ̀lé ń tẹ̀lé pẹ̀lú àṣẹ ọlọ ó sì pọ́jọ́ ọdún tì pẹ̀lú àṣẹ ọlọ àlè sọpọ́sẹ lọ eléyìí là mú pé tẹ̀lé ń tẹ̀lé ọjọ́ ọdún ni kò bá jẹ ṣùgbọ́n tó wáyé pọ́jọ́ ọdún léyà ni a ní àyè àmọ̀ tẹ̀sírì ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá ọjọ́ kẹtàlá àwọn olùmọ̀ọ́sọ pọ́jọ́ ọdún nìkan ni ò ní ṣe àwọn ọjọ́ mẹ́ta yóò ṣe torí wọ́n kúkú gbà fálálàájì náà tí ò rówó rẹ̀ ran àbí tó rówó rẹ̀ ran tẹ́ran jákùn àbí tẹ́ran tí ẹ̀ jákùn tá a débi tá a ti fẹ́ pa tẹ́ran ti narùn tó ti kú kalẹ̀ tẹ́ran kí yóò ṣe sùyàmù ọjọ́ mẹ́ta فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة tọ́ eléyìí ńgbà lábẹ́ rẹ̀ ìwọ náà mọ̀ bá kàfàrà rẹ̀ lọ ọjọ́ ọdún nìkan ló ní í ṣe kí ni ṣèyàmù eléyìí ìjọba ìṣèjọ illa rajulun kana yasumu sawman falyasum muttafaqun alayhi al-imam al-bukhari àti muslim ló gbé wa. tọ́ nínú islam kọ̀tọ̀nà kọ̀dá àdádálẹ̀ burúkú ni kéèyàn wá sọ pé ayé èèyàn fún gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n ń pa àyàn sanfẹ mi yàn sófò tí gbogbo ẹ rí bí sẹ ń rí àdá sọmọ ọjọ́ mẹ́ta mẹ́ta fún yín kálukọ kọ bẹ̀rẹ̀ látọlá lọ bí dàní mo rò pé yé wa ẹhẹn dáhùn kó tó máa sọ tó tó máa gbanu pé ẹ̀yin ò sẹ́ni á lè ṣe ìrìnàlá torí ẹ̀yin ò lágbára àti ṣe nǹkan kan lófin sàwàlẹ́lẹ́ sẹ́yìn ẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí ń bẹ́ẹ̀ kò tẹ̀ ṣe pẹ́ńbẹ́ẹ́ nípa ń sòfin torí ẹ̀ àwọn tí èso mùsùlùmí ló sì máa ń sábà ṣe wá ṣiṣẹ́ àbáwọn mùsùlùmí olódo tí wọn máa kankan pa ẹ̀sìn ọwọ́ pé ó ti jẹ́ aṣíwájú kan ó ti jó lórí rí ó ti jẹ́ kínní kan rí ẹlẹ́gbẹ́ gbogbo mùsùlùmí àtẹ̀ǹtẹ̀ èso mùsùlùmí ẹgbọ́n kaba àti mùsùlùmí àtẹ̀ǹtẹ̀ èso mùsùlùmí kẹ́sì sùyàmù ọjọ́ mélòó ọjọ́ mẹ́ta kẹ́fi ṣàdúrà fún nàìjíríà wọ́n tẹ̀lé ní kẹ́fi gbàdúrà sẹ́yìn ń gbà ní abẹ́ ń ṣe tán. hadith tó tẹ̀lé yọjọ́ hadith Ammar ibn Yasir رضي الله عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم من صام اليوم الذي يشك فيه فقد عصى أبا القاسم صلى الله عليه وآله وسلم ذكره البخاري تعليقا ووصله الخمسة وصححه ابن خزيمة وابن حبان وأكبر الحافظ ابن حجر ó wí fún wa gẹ́gẹ́ bí kọ́rọ̀ Ammar ibn Yasir ó wí wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ammar ibn Yasir bẹ́ẹ̀ sì ni nínú ilmi mustalah ọ̀rọ̀ tó bá ti wá látọ̀dọ̀ sàábé sàábé sọ àbí sàábé hùwà báyìí a máa ń pè lẹ́yìn ní a máa ń pè ní mawquf ọ̀rọ̀ tánu. ẹ dáhùn o lọ́wọ́ adilọ́la tó ń bí ọ léèrè tó ń sọ pé náà lọ́ọ́ lọ tó ń rẹ jẹ níjọ́ tí mo gbọ́ mi sí ni kí ni wọ́n pè é mọ̀kó ọ̀rọ̀ tánu hmm. tó bá yẹ anabi Muhammad sallallahu alayhi wa ni wọ́n gbà wá a máa ń pè ní marfuwa marfuwa ìyàgá marfuwa ọrọ anabi. mawquf ọ̀rọ̀ ta ni sàbẹ̀ tí wọ́n pe tábìrì ńlọ sọ̀rọ̀ wọ́n pe tábìrì ń ọ̀rá nàbì ṣùgbọ́n rẹ́ni tó rà nàbì lẹ́bù kí làwọn wà nàkí sàbẹ̀ lọ́wọ́ àní ẹ kíyèsí dáadáa o lẹ́bù tù bá o wọ́n ní lẹ́bù wán sàbẹ̀ rà nàbì ńgbà tí èsì pa àsopá nàbì rọ́lọ́ọ̀. àwọn sàbí ọ̀rọ̀ lọ ànábì wọn rí mo rò pé yí ẹ̀hẹ́n báyìí àmì ṣe máa fẹ́lì máàsì ni ọ́ sàbí lẹ́bù wọn wà lẹ́bù wán tàbíìn lẹ́bù wọn ayọ̀ àwọn ò rà nàbì ṣùgbọ́n wọ́n láǹfààní àti rí ẹni tó rí ànábì sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ táwọn bá sọ à ń pè ní àgbà tí ní nǹkan mélòó nù marufu mawquf maqtu' eléyìí ọjọ́ mawquf ọ̀rọ̀ tánu sàbí torúkọ rẹ̀ ń jẹ́ Ammar ibn Yasir radiyallahu anhu ó ní man sama al-yawma alladhi yushaqqu fihi ẹni yòówù tó bá ṣe síyàmù ọjọ́ eléyìí tó ṣe pé à ń ṣèyè méjì lórí ẹ̀ kojú yọ suyam suyam tá à ń sọ yìí lẹ́yìn pè láwẹ̀ o àti nítumọ̀ yẹn ò nítumọ̀ ni o mo rò wa aha tọ ẹnikẹ́ni tó bá ṣe suyam ọjọ́ tí à ń ṣeyè méjì lórí ẹ̀ pé ṣé rọmọdọ́nà ni àbí ṣàbàn ìtumọ̀ yẹ méjì nù ṣé òní lọ́jọ́ àkọ́kọ́ nu rọmọdọ́n àbọ̀gbọ̀njọ́ ṣàbàn ẹnìkan wá pé ọjọ́ pé mi ò ṣe sọ́mu rẹ̀ bó bá jẹ́ Ramadan ọlọ́wọ́ gbà yóò bá ti jó ìsàsídàmì. ẹnikẹ́ni tó bá ṣe sùyàmù ọjọ́ tá à ń ṣe méjì nípa pé sàkọ́kọ́ Ramadan náà ni àbọ̀gbọ̀njọ́ Sha'ban faqad asa Abul eléyìí ti ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ́yàmù kó ni wọ́n máa ń pè ní baba Qasim kìí ṣe bàbá káásímù mo rò pé ẹgẹ́ tiẹ̀ kìí ṣe ká kí ni kọ́ bàbá kọ́ sim kìí ṣe kazim mo rò pé yé wa <laughs> bàbá kọ́sìm ó ti ṣe anabi Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ sì ti mọ̀ nípa ti sọ ṣáájú ní ìsìn tó bá ṣe anabi ta lọ́sẹ̀ ọ̀sẹ̀ lọ ẹ dákun ṣé ó ṣeé ṣe ká pé Ammar lọ́kàn sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí tí ìbá ti kọ́ gbọ́rú ẹ̀ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam tó ṣeéṣe ètò ọba fi lè ṣe sùyàmù ọjọ́ tí ó ṣeéṣe kọ́ jẹ́ ọjọ́ kìíní Ramadan àbọ̀gbọ̀njọ́ Ṣàbán ó ti ṣe anabi sallallahu alaihi wasallam sẹ́mi pé èèyàn lè dá dúró pé bóló ti gbọ́ bẹ́ẹ̀ ṣeéṣe pé wọ́n lọ fẹ́ máa parọ́ tó nǹkan tí ò ṣeéṣe kápẹ́ yẹn lèèyàn kàn sọ láti inú ọpọlọ rẹ̀ wọ́n máa ń sọ pé mawqufun lahu hukmu lahu hukmu rafa ọ̀rọ̀ sàábì ni ṣùgbọ́n dájọ́ rẹ̀ ní kọ́rọ̀ ànábì ni torí pé sàábì ò lè dáṣọ eléyìí látàgbárí rẹ̀ ṣé òun náà ń gba wáyé lọ́dọ̀ màláìkà ni torí ẹ̀ kò ṣeé ṣe ká sọ pé lágbárí rẹ̀ ló ti sọ ajẹ́kọ́rọ̀ ànábì ni ó ní ìdájọ́ kọ́rọ̀ ànábì sallallahu alaihi wa ni Bukhari òun ló wí àdéhìí fún wa nínú sàhíhì rẹ̀ ṣùgbọ́n ta'liqa òun kà sọ pé qala ammar ibn yasir man sama al-yawma alladhi yushaqqu fihi faqad asa abal qasim sallallahu alayhi wa sallam òun kà sọ fún wa pé ammar ibn yasir sọ pé gbogbo ẹni tó bá ti sùyàmù ọjọ́ tá à ń ṣe méjì nípa rẹ̀ pé sákòókò rọmọdọ́nà ni àbọ̀gbọ̀njọ́ ṣàbẹ́ẹ̀ ó ti ṣe ànábì sallallahu alayhi wa sallam tààlẹ́ kọ́ọ̀nù ìyẹn ni pé kò ní sọ ta lọ sọ fún un òun náà gbọ́ lọ́dọ̀ ta ni òun náà gbọ́ lọ́dọ̀ ta ni tí ó fi dọ́dọ̀ Ammar ibn Yasir chain of authority bọ́rọ̀ yẹn ṣe dọ́dọ̀ rẹ̀ wọ́n ti já dànù. gbogbo àdìs tó ṣe pé silsilatu arruwat lidhalika alhadith maqtu'atun 'an alhadith hadha alhadith yuqalu lahu mu'allaq yuqalu lahu mu'allaq yàni pé ó sọ̀rọ̀ Bukhari òun lọ sọ fún wa nípa àdìs yìí ní nǹkan tá a sọ̀rọ̀ asúrọ̀ àsọ̀nà tó bá wa eléyà náà ń pè ní kíni ta'liq irú rẹ̀ sì pọ̀ nínú sahih al-bukhari ṣùgbọ́n eŋti ò mú kó bá sahih al-bukhari ó ní pé kò wí àwọn ọ̀rọ̀ yìí ní wíwí pé òun gba àdìsí wa ó kàn máa ń sọrú wọn láti fi ṣe title headline ó máa ń lò wọn as headline nígbà tẹ́lómi tó yàtọ̀ sí Bukhari yóò gbé jáde nínú tírà rẹ̀ pàdé sí anabi ni ìdí tí Bukhari ò fi ṣe rìwáyà rẹ̀ gẹ́gẹ́ bí hadith nítorí kò bíìtì conditions tí Bukhari fi lélẹ̀ oríṣi ọ̀nà méjì ló sì fi máa mú wa yóò mú wa nígbà míì lọ́nà tó lágbára lọ́nà tí ń fọwọ́ sọ̀yà lé lórí yóò sì mú wa lọ́nà míì lọ́nà tí ń fi hàn pé ọ̀lẹ ní ìsìn wọn sọ wípé ta'liqa níbi ta'liqan bi sighatil jazm ó gbà wá lọ́nà tó jẹ́ pé ó ń fọwọ́ sọ̀yà rẹ̀ ìgbà míì yóò ṣe ní ta'liqa bi sighatit tamrid yóò fi rọ̀ lọ́nà tí yóò máa tọ́ka sí pé ọ̀lẹ́ o ó lè sọ pé wa dhukira an Ammar wọ́n sì sọ pé Ammaru sọ pé mo rò pé yé ha ó ti túmọ̀ sí pọ̀rọ̀ lẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin kó sọ pé Ibrahim sọ pé àti kó sọ pé wọ́n ní Ibrahim sọ pé sọ pé ti ń gùn ní yorùbá lẹ́bù gan ó ti yàtọ̀ sọ pé Ibrahim sọ pé ẹnìkan lè pe ṣé wọ́n gbọ́ ni etí ẹ̀ dì mọ́ sọ pé Ibrahim sọ pé ó túmọ̀ sí pé mo ṣe kí ni mo gbọ́ àní wọ́n ní Ibrahim sọ pé sọ gbọ́ ni pé ọ̀gbẹ́dẹ̀ ni wọ́n ní Ibrahim sọ. so torí ẹ̀ Bukhari ó máa ń ṣe yàtọ̀ láàrin èyí tó ń wò pé ó ṣeéṣe ọ̀nà tó bá wà náà lágbára àmọ́ kò tí ì bíìtì condition tèmi ó sì ṣe é lò yóò mú wa bìsí kọtìl jésù èyí tí wọn àwòkọ lẹ lọ́dọ̀ tèmi kò sí é lò yóò sì tún mú wa yóò fi sí headline so ṣùgbọ́n yóò mú wa bìsí kọtì at-tamriyad asiri ibn hajar rahimahullah ó ṣiṣẹ́ lórí gbogbo eléyìí nínú nínú fathul bari gbogbo orú ètò bukhari mu abantu mu abantu inú rẹ̀ náà ni man amila amalan laysa alayhi amruna fahuwa radd sibẹ́yìn ọmọ sọ pé man ahdath gẹ́bí nawawi ṣe sọ nínú al-arba'un an-nawawiyya ó sọ pé anabi sallallahu alayhi wa sallam sọ pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd muttafaqun alayhi pé bukhari àti muslim ló gbé lẹ́yìn wa ó wá sọ pé wa fi riwayatin li muslimin Nawawi ló ń sọ̀rọ̀ yẹn o nínú ẹgbàá wa mi tó wà lọ́dọ̀ muslim ọlá nàbí sọ pé man amila amalan laysa alayhi amruna fahuwa rad ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tí ò sí àṣẹ wa lórí rẹ̀ pàwọ́ la kò ṣe ṣiṣẹ́ náà sì jẹ́ sẹ́ẹ̀sìn fahuwa rad asọ̀lókò ni sẹ́mi kún fi hàn pé Bukhari àti Muslim dìjọ gba man ahadatha fi amrina hadha ma laysa minhu fa huwa rad wọ́n dìjọ gba wa. ṣùgbọ́n gbà tọrọ di man amila amalan laysa alayhi amruna fa huwa rad Bukhari ọba gba wa Muslim nìkan lọ gba wa ìtumọ̀ tí Nawawi sọnù kò rí bẹ́ẹ̀. nínú Sahih Bukhari Bukhari mú àdìsí yìí náà wa man amila amalan laysa alayhi amruna fa huwa ṣùgbọ́n kò mú wa gẹ́gẹ́ bí àdìsí tó ń ṣe rìwáyà rẹ̀ ó tún mú wa ta'liqa lakin bi sigatil jazm ó mú wa ta'liqa bi sigatil jazm torí kò bíìtì condition tiẹ̀ torí àwọn sọ pé sahih Bukhari ó wà sahihi ju sahih Muslim lọ torí ẹ̀ làwọn sọ yìí pé alákọ̀ọ́kọ́ yẹn muttafaqun alayhi ẹlẹ́ẹ̀kejì yẹn asọ̀pẹ̀ rawahu al-Bukhari ta'liqan bi sigatil jazm wa rawahu Muslimun musnada kọ̀rọ̀ pé wa torí pé ń bẹ nù Bukhari náà ṣùgbọ́n Bukhari ó gbà gẹ́gẹ́ bí hadith Imam Nawawi fi sọ pé wa fi riwayatin li Muslimin. tọ́ Al-Hafiz Ibn Hajar rahimahullah wọ́n ṣiṣẹ́ gan lórí Sahih Bukhari nínú sẹ́tàn ṣe lórí rẹ̀ wọ́n kọ tíra kan tíra yẹn wọ́n fi focus irú àwọn hadith tí Bukhari máa ń hàngì báyìí gbogbo etí ń hàngì yẹn tí ò dárúkọ uh, chain of authority pẹ̀lú rẹ̀ so wọ́n ti wọ́n ti gbogbo ntí Bukhari sílẹ̀ wọ́n pè tíra yẹn ni kí ni tàgẹ̀lẹ́kù tàlík tàgẹ̀lẹ́kù tàlík gbogbo ntí Bukhari sọ̀rọ̀ afẹ́ tilẹ̀kùn rẹ̀ á darúkọ chain of authority ọ̀kọ̀ọ̀kan nù wa òun náà tún di tíra ńlá kan so eléyìí òun náà fi sín olùmọ̀wájẹ́ Ibn Abdul Barr Ibn Abdul Barr rahimahullah. حافظ المغرب الإمام الكبير المحدث تسشره الموطع هنا غتر على كده ركبته جابي التمهيد الاستذكار رحمه الله أو كسوى أنه موطع مالكنا مالك يقول بلغني بلغني بلغني إيه بلغني متوري mo tún rí gbọ́ ó dé tì mí ó tún dé tì mí ẹ máa wo ẹ máa wo máàlìkù máàlìkù kò rí sàbí kò rí ẹni tó rí sàbí kò tún rí ẹni tó rẹ́ni tó rí sàbí ṣùgbọ́n kò rí sàbí kò rẹ́ni tó rí sàbí. kò tún rí púpọ̀ nínú ẹni tó rí ẹni tó rí sàbí ṣùgbọ́n rí púpọ̀ nínú ẹni tó rí ẹni tó rí ẹni tó rí tó rí sàbí mo yé wa bẹ́ẹ̀ ni máa Malik ṣùgbọ́n Malik kọ́ wa sọ pé ọmọ déètì ni pé Ibn Umar ó lọ ṣe déètì yín bàbá ó yẹ kápẹ́ nìkan lọ sọ fún yín eléyìí ọjà tábìlì ó yẹ kápẹ́ nìkan ẹni tó rí tábì kó náà wá dárúkọ tábì tó sọ fún kó tó wá dọdọ Ibn Umar torí pé Malik ó ní sílsílà kan tá à ń pè ní Malik an Zuhri an Nafi' an Ibn Umar an Nabi sallallahu alayhi wa sallam Malik an Zuhri an عن ابن عمر عن النبي صلى الله عليه وآله وسلم مالك هو زهري زهري تابع التابعين زهري هو نافع نافع وانجا تابعي نافع أوري ابن عمر سوري نافع مولى ابن عمر سو so, Nafi ẹrú Ibn Umar tí Ibn Umar fún lómìnira ni tọ èèyàn mélòó ní bẹ láàrin Malik àti anabi sallallahu alaihi wasallam náà àdéhùn Malik gbà á lọ́dọ̀ Zuhri Zuhri gbà á lọ́dọ̀ Nafi Nafi gbà á lọ́dọ̀ Ibn Umar Ibn Umar gbà á lọ́dọ̀ anabi sallallahu alaihi èèyàn mélòó ní bẹ láàrin Malik àti anabi èèyàn mẹ́ta ó túmọ̀ sí pé Malik three generations ńlọ́la òun àti anabi sallallahu alayhi wa sallam kìí ṣe sàábì kìí ṣe tábìrì kìí ṣe tábìrì tábìrìn kìí ṣe tábìrì tábìrìn adẹ́kùn tábìrù tábìrù tábìrù tábìrì tábìrìn tábìrù tábìrì tábìrìn àwọn tó dé lẹ́yìn àwọn ẹni tí wọ́n rẹ́ni tó rí sàábì. rò pé yé wa aha ẹ wá òbí malik ṣe kú sí ṣe èyí tí mo sọ yẹn pé malik an zuhri anibini nafi' an ibn umar wọn pè ní silsilatun dahabiya silsilatun dahabiya golden chain of authority golden chain of authority gbogbo àdìsí náà bá gbà wá bẹ́ẹ̀ ó ń bẹnu àdìsí tó wà sọ́hìn jù láyé yìí. irú rẹ̀ làwọn Bukhari sojú kòkòrò láti kójọ ọ̀nà tíra wọn ètí Malik gbà wá látọ̀dọ̀ Zuhri látọ̀dọ̀ Ibn Umar látọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam Malik an Zuhri an Nafi' an Ibn Umar an nabi sallallahu alayhi wa sallam ẹ̀sìn wọn kí Bukhari gan orí Malik Bukhari orí Malik ṣùgbọ́n ó rí àwọn ẹni tó ṣeé ṣe kápá àwọn rí Malik díẹ̀ àmọ́ rí púpọ̀ nínú àwọn ẹni tí wọ́n á rí ẹni tó rẹ́ni tó rí máàlì tẹ́tù ni kó tún jìnnà tọ́ torí ẹ̀ alḥafiz ibn abdulbar ìgbà tó ń ṣe ṣọ́rùfù muwatta àwọn agogo balagatu malik sàn kí tàlíkọ́tù bukhari wọ́n pè léyìí tí malik ló ti síwájú wọ́n pè ní balagat balagatu malik òun ló sì kó bá muwatta malik ó tún dẹ́tì mi ó tún dẹ́tì mi ó dẹ́tì rẹ báwo torí pé níta ń pè ní ìmà nínú ẹ̀sìn Islam o gbọ́dọ̀ dárúkọ chain of authority not that you just sit down and start saying rubbish gbóò ló ṣe gbọ́ ta ló sọ fún ọ torí kò sáàyè fúnrọ nínú nínú ìmà tẹ̀sìn Islam tó Malik máa jẹlẹ ẹlẹ́tì bó ti ṣe tóbi tóyún kí sípẹ́ nìkan fẹ̀sùn kàn pọ̀ purọ́ ṣùgbọ́n ìmà nípa hadith so ó yẹ pé ẹ lè sọ fún wa tá a lẹni tó sọ fún yín tó sọ fún yín tó sọ fún yín tó fi dé tiyín bóyá àwọn kan fẹ́ kí tírà yẹn kó jẹ́ summarization kó má jẹ́ pé yóò gùn jù làwọn fi sọ pé balagani balagani balagani lọ́wọ́ kó bá mọ̀wápà tí mọ̀wápà ò fi jẹ́ nọmba wán ẹ wá wo nọmba tó bọ́ sí ní ó tó nọmba kíni ọmọ jìnnà gan jìnnà gan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbà tí wọn sì ma Bukhari sọyẹ Bukhari kankan kan ẹni Imam Shafi'i sọ pé kò sí tírà kan lábẹ́ sánmà lẹ́yìn alukurani tọwọ afa bíi Muwatta Malik ẹ mọ̀ kọ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn Shafi'i wọn ò rí wọn ò rí Bukhari kan ò rí Muslim gánjò làwọn eléyìí dé ajabo sì tọ al ibn Abdul òun wá ṣe tírà kan gbogbo balagatu Malik òun náà di. ó ní gbogbo àdéhìí tí Málíkì sọ pé balagani balagani balagani gbogbo ẹ̀ ni mo kó jọ mo sì wá ọ̀nà tí wọ́n gbà wá mẹ́rin péré ni rí sọ ṣùgbọ́n mẹ́rin àwọn tó tún dé lẹ́yìn rẹ̀ náà tún wọ́n dì alhamdulilayi àwa ní kí náà sẹ́yìn dààmú fún mọ̀ká lọ títí adúpẹ́ pa ń gbìyànjú tọba fọ tọba múru tíra yẹn ń bẹ ọkọ̀ mọ́ <laughs> ó lè wá máa gbé tíra ká pé àkàmù kí ni wọ́n sọ ń bì gánà rí àkàmù kọ wọ́n ti bàlágàtì ni àkàmù kọ wọ́n ti tàlíkọ́tì ni mo rò pé yé wa ta ló ti bàlágàtì ẹ̀rí nǹkan mi ẹ̀rí nǹkan ẹ̀ ta tó ti balagat ibn abdulbar ta lẹni náà tó ti taliqat ibn hajar tọ́ ṣùgbọ́n o àwọn márààrún àwọn mú wa látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam Bukhari mú wa ta'liqa wọ́n sọ ó mú wa ta'liqa ìpọ̀rọ̀ Ammar ni ṣùgbọ́n àwọn márààrún yòókù àwọn mú wa pọ̀rọ̀ anabi fi ẹnikẹ́ni tó bá fi lè ṣe sọ́ọ̀mù ọjọ́ tá à ń ṣe èméjì nípa rẹ̀ ó ti ṣẹ́ta ni wọ́n sì anabi sallallahu alaihi àwọn tá làwọn márùn yẹn síbẹ̀ tó sọ́n bẹ̀rẹ̀ tírà Imam Ahmad Abu Dawud an-Nasa'i Ibn Majah at-Tirmidhi àwọn márààrún àwọn márààrún gbà akpọrọ anabi Bukhari nìkan lọ gbà akpọrọ tani Ammar Ibn Yasir Ibn Khuzaimah àwọn sọ pé sahih tí wọn sọ pé Ibn Khuzaimah ń bọ lẹrù pé ó ti sọ nínú sahihu rẹ̀ Ibn Khuzaimah ní sahih wọn pè ní sahih Ibn Khuzaimah Ibn Hibban ńkọ́ nínú sahih tiẹ̀ náà wọ́n ń pè ní sahih ibnu hibban tọ́ ká padà sí di fiqh tó wà nínú àdìsí àdìsí yìí fi hàn wá pé haram ni ká ṣe sùyàmù shak nítorí wípé. ما لا يتم ما لا يتم tajannubul isiyani illa bitarkihi ma la yatimu tajannubul isiyani illa bitarkihi ففعله حرام ما لا يتم تجنب العصيان إلا بتركه ففعله حرام òfin yẹn ni pé gbogbo nǹkan tá a ní láǹfààní àti jìnnà sáti sẹlọ̀n àyàfi kápátì gbogbo nǹkan tá a ní láǹfààní àti sẹlọ̀n tá a ní láǹfààní àti jìnnà sísí sẹlọ̀n láì kó pa nǹkan yẹn tì á jẹ́ pé ṣíṣe nǹkan yẹn ń kọ́ haram a ní láǹfààní àti jìnnà sísí sẹlọ̀n nípa ṣíṣe ànábì sallallahu alaihi wa sallam àyàfi pẹ̀lú kápá sòyàmù ọjọ́ oyè méjì tì àjẹpẹ́ sísọ sòyàmù ọjọ́ oyè méjì nǹkan ìdájọ́ rẹ̀ ní kíni haram tẹ́lẹ̀ báyìí wa àjẹ́ pé ẹnikẹ́ni táàrí tí ń ṣe sòyàmù yọmù shak á sọ fún pé laqad asaita Abul Qasim ó ti ṣe ànábì wa Muhammad sallallahu alaihi wa ó ní and then what. A ìtumọ̀ rẹ̀ ní kó ọsẹ ta ni allahu rabbul alamin ẹ̀ṣẹ̀ rẹ̀ ti pé méjì ọsẹ lọ ọsẹ anabi sallallahu alayhi wa sallam. ẹlẹ́ẹ̀kejì kí ló dé dáhùn fi pè ní yọmù shak nítorí pé ọjọ́ yẹn lódodo ó ṣeéṣe kọjá pò lọ́jọ́ àkọ́kọ́ nu Ramadan lódodo ó sì lè jẹ́ ọgbọ̀njọ́ nínú Sha'ban torá wá oṣù ààrin kò túmọ̀ sí pé kò lé kò túmọ̀ sí pé kò lé ní òjárì torí rẹ̀ òfin ọlọ́wọ́n ọba ó fi ọ̀nà tá a gbà sẹ̀sìn ó fi sílẹ̀ lórí bí ó ti ṣe rọrùn torí kìí ṣe dandan ní kẹ́ rúṣù tó bá lé wọ́n sì ní tẹ̀ bá rí ẹ kọjọ́ kí ṣàbàn ọpọ́gbọ̀njọ́ tó bá ti pọ́gbọ̀njọ́ adékúnjọ́ tó tẹ̀lé ọ̀jẹ̀jọ́ àkọ́kọ́ nínú oṣù Ramadan tó ẹnì kan wá ní wàá máa tẹ́ra rẹ̀ jẹ́ tó bá ti wá di pé Ramadan pé mẹ́wàá parí ẹ̀wọ̀ yìí o sóṣù ìjọ lélẹ́yìí Ramadan mẹ́wàá la gbà mọ́kànlá lọ́yẹ kọjá o mọ́kànlá ọ̀ ń tanra rẹ jẹ ọ̀ ń tanra rẹ jẹ o sì máa ń kankan pé òfin ọlọ́run bá wa nítorí pé possibility kọjá mẹ́wàá bó ṣe jẹ́ mẹ́wàá possibility kọjá eleven wa. so ṣùgbọ́n àwọn ọ̀tá kò fi ọlọ́run tọ́lọ́ náà anabi sallallahu alaihi wasallam ti sọ fún wa pé bẹ́ẹ̀ bá rí kí ni ká ṣe kẹ́kọ̀ọ́jọ́ ọ̀hánìyà tí Ramadan yìí bá tán á sàn kan padà ọ́ torí bá a ṣe mú sọ́ọ̀mù yìí báyìí àṣìṣe wà ń bẹ̀ ọ́ ìwọ lọ wọ́ pọ́ ọ bá san padà gan wọ́n màlẹ́kọ̀ọ́ sọ́lù ọ́. ẹṣẹ́k nínú òfin òun náà ni tajwizu amrayni la maziyyata li ahadihima káfà yìí lẹ̀ fún kí nǹkan méjì ò ṣeé ṣe lára nǹkan ẹyọ láì jẹ́ pé àyè àti fún kan lọ́lá lórí ọ̀kan sílẹ̀. ṣé wọ́n wà ń lé àbí wọn ò sí ń lé ó dàbí ìgbà tí wọ́n wà ń lé ó sì dàbí ìgbà tí wọ́n ò sí ń lé mú kan àlọ́ dàbí ìgbà tí wọ́n wà ń ó dàbí ìgbà tí wọ́n ò sí ń lé wọn ń wọ́n wà ń kò dá mi lójú tá àmọ́ wọ́n wà ń lé ṣe eléyìí wọ́n ń pè é ní kíni. الظن الراجح الظن الراجح ó dájú kí wọ́n wà lé ilé wọn pé kí ni al-yaqin ìtọ́ dán lójú ìpè ẹnu ló fi ń sọ̀rọ̀ àbẹ́lẹ̀ yẹn ó kọjá ẹnu ó sì kọjá ẹmu èwo là ń fi sọ̀rọ̀ náà ẹnu náà ni ok àsìkò tí iṣó wa jáde gbàtí iṣó jáde ó dájú pé ìdí ni iṣó ń gbà jáde abẹ́nu èwo ló dájú ok èyàn dájú sá ok. tọ́ àsìkò tí èèyàn á jókòó ó ti lọ yàgbẹ́ masha allah la quwwata illa billah inú rẹ̀ ti fà ó tún á jẹun ṣé gbẹ lọ́wọ́ àánú rẹ̀ àbóúnjẹ ẹ̀ dáhùn oúnjẹ ọ dájú <laughs> ṣe ọ sọ pé ó ṣeé ṣe kọjú oúnjẹ ó ṣeé ṣe kọjẹ gbẹ á sọ pé oúnjẹ dájú ìgbẹ́ ọ̀dájú báyìí mo ṣe ṣe kígbe òkú sàwàlẹ́lá tọ́ bí ẹnìkan wọ́n sọ pé ó ń kun kí ó ẹ wá ní à ó ń kun kí ó ṣé kí ó ń bẹ́ ń kun rẹ ni àbí fùfù ẹ wá sọ ewu lọ́dájú lọ́dájú pé máa bẹ́ ń kun fùfú ni àtàmọ́lá àtẹ̀bà àwọn akékeré lọ́wọ́ àkùnrin ẹ̀rọ ni. kòròpé yé wa ha tó iṣẹ́ pè ní sheik ní tajwizu amrẹ́yìn káfá yìí lẹ̀ fún nǹkan méjì kò ṣeé ṣe ṣùgbọ́n kan lágbára jù kan lọ. wash-shakku laysa sabilan ila al-ilm iyèméjì kìí sọ̀nà tí yàrá máa fi ní ma o oníyèméjì ẹ̀dá àwọn èpè lólùmọ̀ o kí ni ìdájọ́ káfí mílíkì sàlùwàlà hmm, ọtọkọtọ kí ló tọkọtọ ó ní kò mò ń wò kọtọ mò ń sì tún wò pé kọtọ ok kí ni ìdájọ́ káfí omi sàlùwàlà ọtọkọtọ sọ̀rọ̀ kí tó bá ti yọ kí ni wọ́n máa pè é ọtọkọtọ bàbá ọtọkọtọ sòtòrí ẹ̀ṣẹ́kù lẹ́sẹ̀ sẹ̀bílẹ́ni ilal ilm ẹni tí èméjì tó bá pè ní máa rẹ̀ kò lè jólùmọ̀ kò lè jólùmọ̀ ẹ̀rí pé táwọn ọmọ bá ń kẹ́kọ̀ọ́ tólùkọ́ bá máa bíyàn léèrè púpọ̀ àwọn ọmọ gẹ́ẹ̀tì pé lẹ́vù lẹ́wà níìsì ṣé yẹ pé lẹ́vù ṣọ́ọ̀kì lẹ́wà gbogbo tó bá ti fi ó ṣe ṣe ó tún ṣe ṣe ìwọ lọ sọ pé yes ìwọ náà ló tún padà sọ pé no olùkọ́ ọmọ wa ò gbà á mú kàn ẹ́ mo rò pé yes tàbá wò báyìí mo tún rò pé nò ó tàbá wò báyìí pé dákúndákẹ́ ta lẹni tí ó mú kanu méjèèjì so eléyẹn olùkọ́ ni wọ́n máa gbé yín sórí òṣùwọ̀n pé ẹ ti débi báyìí ẹ ti débi báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sọ̀yọ́mù shak ọ̀nà lọ́jọ́ tó ṣe é ṣe kọjọ́ ọgbọ̀njọ́ nínú Sha'ban àbí kọjọ́ ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú kínní. àdéhìí ṣe tó fi hàn wá ìgbé máa kọ́ nǹkan fún wa ká jìnnà sí o. wọ́n ti láàgbọ́dọ̀ ṣe sùyàmù ọjọ́ yìí àgbọ́dọ̀ jìnnà sí ìyẹn sọ pé mò ń sojú kòkòrò kan ọmọbọ ọkọ ọmọ ru ẹni tí rán ní ṣe àlàyé ẹ̀sìn fún ọ yìí wá sọ pé ọmọ jùlọ àbí ti ṣàforíjìn fóun ọ ẹ ẹ ẹ sájẹ ẹ sájẹ ń gbà fún bákan Abul Qasim ọjọ́ orúkọ tó máa ń pè má nàbì sallallahu alayhi wa sallam a sì ti rí nínú Zadul Ma'ad ikú àlejẹ àtúnlẹ̀jẹ́ Muhammad lẹ́yìn ikú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí n ta àṣàlẹ́sà lẹ́yìn ìgbà tá ànábì ti kú àmọ́ kó tó kú ọ̀kan lọ́jẹ̀ nǹkan ọjẹ́ Muhammad àbí kí ọjẹ́ Abul Muhammad Abul àfi lẹ́yìn ikú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam irú àkókò tá a wà ibà bá jẹ ìwọ lọmọ kò sọọdì kankan kò kéèsì o. sallallahu alaihi wa alihi wasallam ẹrí kó àwọn sàhábà tó bá ti dárúkọ ànábì kí ni wọn máa ń sọ yàtọ̀ sí sọkúsọ táwọn kan sọ pé sallallahu alaihi wasallam gan kò sí kò sí ayé ìsìn làwọn kìrìẹ́tì ẹ̀ ẹgbẹ́ sọkúsọ ta ló ń sọ̀rọ̀ nísìn Ammar ta ló ń sọ̀rọ̀ Ammar ó sọ pé kí ni sallallahu alaihi wasallam tàbátì mú lórí riwaya ahmed abu dawud anasai ibn majah at-tirmidhi pàànàbì ló ń sọ̀rọ̀ ànàbì gan tó bá dárúkọ ara rẹ̀ ẹ máa sọ pé kí ni sallallahu alaihi wasallam òkè àlà akpọ̀rọ̀ ntọ́ agbókò ànábì síta ni sọ pé sallallahu alaihi wasallam. ẹnìkan ní tọ́ sallallahu alaihi wasallam lọ́wọ́ àbẹ̀ bó lẹ́yìn tí wàá rí wàá lè. àmọ́ ń gbà tẹ́ ẹ béèrè kò burú ó dijọ́ mi. اقوى تتلي ادقوى ابن عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فافطروا فإن غم عليكم فاقدروا له ولمسلم فإن أغمي عليكم فأقدروا له ثلاثين هذه أجا أم في هذا الباب إياكني إن هذه تجك بونبو nínú báàbù sùyà ó ń tọ́ka sí kí láàmà rí táàfin máa bẹ̀rẹ̀ Ramadan kí láàsì rí táàfin máa ṣe ìtúnu ní ìparí Ramadan anabi sallallahu alayhi wa sallam ni idha ra'aytumuhu tẹ́ ẹ bá rí o fasumu ẹsẹ̀ siyam ẹkẹnuru ẹkúra arújìnà sí gbogbo ntọ́lọ́nsẹ̀ léwọ̀ àti ètò sílẹ̀ tọ̀gàn. ẹ jìnnà sí gẹ́gẹ́ bí jíjẹ gẹ́gẹ́ bí mímu sísúnmọ́ ìyàwó yín idha ra'aytumuhu fasumu ẹ bẹ̀rẹ̀ siyam ẹ tẹ́ ẹ bá rí kíni tẹ́ ẹ bá rósù tẹ́ ẹ bá wa idha ra'aytumuhu faftiru tẹ́ ẹ bá sì rí ẹtùnú ìyẹn Ramadan. fẹ̀yìn gúnmà aleikum tó bá wá pa máma yín lójú tí kùrukùru bò kùrukùru ẹ̀sùn òjò ó bò kò dé kẹ́rì fa ẹ fún yẹn ni pé ọ̀la kọ́jẹ́jọ́ ọgbọ̀n nínú oṣù ṣàbẹ̀ ajẹ́pọ̀tún lọ́jẹ́jọ́ àkọ́kọ́ nínú oṣù Ramadan Bukhari Muslim ló gbà wá. nínú Muslim fa in tá a bá dín in lójú tẹ̀ bá rí fàákùdérò lẹ́hó sẹlẹ̀sìn ẹ̀ka ṣàbàn kó pé ọgbọ̀njọ́ ẹni tí wọ́n ta kókó ń bì wọ́n fọ́ sí wẹ́wẹ́ ń bì. tẹ́lẹ̀ báyìí wa a rí pé àdìsí yìí ó ń tọ́ka sí pé sọ́mọ́ lè yẹ̀tẹ̀ ẹ máa ṣe sùn yáàmù tẹ́ bá ti rọ́ṣù ó túmọ̀ sí pé sọ́mù Ramadan ó ní í ṣe pẹ̀lú káṣe kíni kárí oṣù ó ní í ṣe pẹ̀lú kárí oṣù tá a a sì ka ọjọ́ ṣàbáni ó pé ọgbọ̀njọ́ lẹ́yìn ọgbọ̀njọ́ ajẹ́pẹ́jọ́ tí ó tẹ̀lé yọ jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù Ramadan huma tariqatani li ma'rifati waqti ti shahri Ramadan àwọn ọ̀nà méjì la fi máa ma àkókò tí oṣù Ramadan náà bẹ̀rẹ̀ nínú kárọ̀sù àbí kákájọ́. ọjọ́ ṣàbán tá ń lọ sẹ̀sìn mọ̀ pé ńgbà tí ṣàbán náà wọlé rírí la rọ́ṣù àbá àrọ́ṣù àwọn òun náà pé kí ni ọgbọ̀njọ́ làwọn akpọ́jọ́ tó tẹ̀lé ọjọ́jọ́ kìíní nínú oṣù ṣàbẹ̀ ẹ̀sìn mọ̀ pé ńgbà tí náà wọlé rírí àwa kájọ jùmọ́dé àkìrọ̀ ìgbà tó pọ́gbọ̀n jọ la bá sọ pé kí ni ìjọ tó tẹ̀lé jẹ́ ìjọ kìíní nu Rajab torí ẹ̀ la ti sọ pé alqawlu fi hilalin kalqawli fi hilalin akhar níta sọ nípa oṣù kan iná la gbọ́dọ̀ sọ nípa oṣù mi alqawlu fi hilali Ramadan kalqawli fi ahillati ashhurin ukhra ǹjẹ́ a sọ nípa oṣù tó lé fún Ramadan bá a ṣe rí iná lọ̀rọ̀ tó bá gbogbo oṣù yòókù náà wì báwo la ṣe mọ̀ kóṣù bẹ̀rẹ̀ nínú Islam kóṣù olé tàbí kàkàjọ fóṣù tó wà lóde kó péjọ o ọgbọ̀njọ ẹ wá ṣàkíyèsí o ò lè kàkàjọ lásán based on calendar yàtọ̀ kó sì tọ́ fẹ́ fún náà kó náà ńgbà tó wọlé kílẹ̀ wò ojú sámà sóòsù ti lé àbí o ti lè gbà eri ti lé bó ṣe lé náà lẹ́ ń kò ka ọgbọ̀njọ́ ti síwájú náà arósù fún ni not as you are doing in Nigeria tó pé tí ta ló ń wá oṣù level kọ. tẹ̀bí kàlẹ́ndà lẹ́ẹ̀ máa kà so ó túmọ̀ sí pé tá a bá ti róṣù kíláàsì á ka ọgbọ̀njọ́ fóṣù tó wà ń tà tọ́ kò sọ́nà kẹta o tá a fi máa mọ̀ kóṣù lé oṣù tuntun bẹ̀rẹ̀ nínú Islam ìdá kóṣù ó lé àbí ká ka ọgbọ̀njọ́ fóṣù tó wà ń tà kò kẹta pé bọ́yá ẹ máa ṣe hìsáàbì ẹ máa ṣe yẹn òbí ká yí pé à ń wo ilmul falak ìmọ̀ ojú ọ̀run ẹ̀yin lẹ́yìn máa fi ẹjọ́ kan lòṣùpá kan sọ síbi kan ẹjọ́ kan nìra àwọ̀ kan sì rọ́ lásán kí ni wọ́n ní káwọ́ nárí oṣù táàbà arósù kásí kí ni kàkàjọ bẹ́ẹ̀sì kò sọ́nà kẹta torí ẹ̀ káwọn kan olùmọ̀ geology olùmọ̀ kìnìkan olùmọ̀ geography olùmọ̀ irọ́ lásán kò sí nǹkan tá a fẹ́ fi ṣe ń bì everybody who can see ẹ bọ́ sójú ẹ bọ́ síta kẹ́ wò kè ẹ ṣe sùyàmù nígbà tẹ́ ẹ bá rí àdìsí yóò sì tọ́ka sí pé dandan gbàn àyàfi ká ẹ fojú yín tí ń bẹ lágbárí yín náà rí torí pé àwọn kan lè rí káwọn kan má rí táwọn tó rí bá ti rí tó sì jẹ́ni tó ṣe fọkàn tán ó ti jẹ́ rírí fún gbogbo wa bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ tọ́ gbàgbé ti jẹ́ pé àwọn kan nínú wa nìsín àwọn ni wọ́n ti rí Abakaliki rí sáhùn àlẹ́lá àwọn tó pọ̀ jù nù àwọn ọ̀rọ̀ Abakaliki rí tẹ́ ẹgbà kọ́ wà abẹ́ gbà ẹ̀ dáhùn ṣebí rírí ẹni tó rí la fi ṣiṣẹ́ tó bẹ́ẹ̀ náà ni ṣé yọ máa sọ pé sùn lé rírí ẹni tó rí la fi ṣiṣẹ́ ìṣe pé yọ wọn gọ̀ọ́. yóò ma tẹ̀ra rẹ̀ jẹ́ pé until tẹ́mi náà bá rí àwọn yàtọ̀ àti sùyàmù ọjọ́ kìíní kò rí wọ́n sì sùyàmù ọjọ́ kejì kò rí wọ́n sì sùyàmù ọjọ́ kẹta lọ́ba rí lálẹ́ pẹ̀tọ̀ ta wọn. a a'udhu billahi ya lahu min jahl àyèmọ̀kan ó gbòòrò. tọ́ súnmù lè rò ó túmọ̀ sí pé ó ní í ṣe pẹ̀lú kéèyàn ríran tá a bá ti rẹ́ni tó ríran nínú àlùmọ̀ tí ríran wọ́n sì mú lọ́nà tó ti pé oṣù òní lé kẹ́nìkan má rí wọ́n ti tó àbí ó sì ní í ṣe pẹ̀lú kámẹ́sìrò ká lè ka iye tó sùn jẹ́ ká fọjọ́ kan kù. eléyìí ò dínà yìí pé kọjá pé telescope ńlá fi rí torí tẹ bá fi telescope rí sẹ́ńtì ń rí ni àbọ̀ ló mu tí ò sí wà ntí ń rí mànà kí wọ́n lé lẹ́yìn kò sí nǹkan kan sun tó dínà mọ́ ni eléyìí kò sí tó burú mbẹ́ torí ó lè jìnnà gidigidi débi pé ẹ̀ ní tẹ́bá sì lóru àwọn ẹran yẹn ó lè fún yín láǹfààní àti rí sọ tí ọba sí ẹ̀ lè rí ọ wà ní ló kí ẹ̀rọ òun ṣiṣẹ́ tí ọba jẹ́ bẹ́ẹ̀ kàn rí pé pàǹdùkú ló mú lọ́ni. tọ́ eléyìí jẹ́ báwọn tọ́ ti wá sọ pé idha ra'aytumuhu fasumu tó túmọ̀ sí pé tó bá ti rí níbì kan gbogbo ayé gbọ́dọ̀ ṣe ni bẹ́ẹ̀ ló yẹ gbádìí fi pété ẹ bá ti rí o ẹ ṣe siyam inna hadhihi ummatukum ummatan wahida ìjọ ẹyọ kan náà làwọn mùsùlùmí sọ wọn ní sọ pé kára Mẹ́kà kó bẹ̀rẹ̀ siyam kí ara Somalia kọ́mẹ́tì bẹ̀rẹ̀ rárá o sumu li ru'yati idha ra'aytumuhu fasumu tẹ́ bá ti rí ẹ ṣe siyam walakin bẹ́ẹ̀ làbá máa wí tí ò bá sí ẹgbàá wa tó wá lọ́tọ́dọ̀ Quraysh. ní ìgbà tí wọ́n rán Kurayb lọ sílẹ̀ Sham ó wá ń bi Ibn Abbas léèrè gbà ó lẹ́yìn tó bẹ̀rẹ̀ suyam ó ní ìjọba yìí ni èyí ṣe kẹ́yìn ọ̀bẹ̀rẹ̀ ńjọ́ tí Khalifa bẹ̀rẹ̀ ní Dimashq ó ní rárá o gbàtà òòró sùn ṣé ó sì ní àwọn oníyé ṣe suyam títí táà fi rósù àfi káka Ramadan kọ́ pọ́gbọ̀njọ́ ó ní a. Ah, rírí ti amirul muminin ò tó ní rárá bẹ́ẹ̀ l'Ànábì pa wá láṣẹ torí ẹ ibẹ̀ làwọn olùmọ̀tò wá rí i pé lẹ́kìtìlẹ́fìl mọ́tàlẹ́rì tẹ́sírùn ibi tí oṣù ń gbà lé ní agbọn ìhà kọ̀ọ̀kan ó nípa nínú rírósù àtàìrósù torí rẹ̀ rírí níhà kan kò túmọ̀ sí rírí níhà yòókù àwọn ìlú tí wọ́n bá jọ jẹ́ pé wọ́n jọ kọ́wọ́ rìn nínú pé agbọn ibi tó sùn ti máa lé nínú lágbọn ọ̀dọ́ tiwọn ibìkan náà ni tí wọ́n bá ti rósùn ibìkan náà rírì fún gbogbo wọn ni. àmọ́ àwọn ibi tó jẹ́ pé ibi tó sùn ti máa lé ọ yàtọ̀ láti ibìkan sí ibìkan tí wọ́n bá rí ibìkan kò ní jẹ́ rírì fún bòmí. sọ̀rọ̀ pé wa sọ eléyìí ni ta àṣàlẹ́ sàníṣì pé ní ìsìn tó máa rósùn ní rò Saudiya kò ní jẹ́ rírọ́ọ̀sù fún nàìjíríà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tó máa rọ́ọ̀sù nàìjíríà kò ní jẹ́ rírọ́ọ̀sù fún saudiya ọ̀sán tí ó ṣe kan saudiya torí pé rọ́ọ̀sù nàìjíríà so bẹ́ẹ̀ náà ni táwọn náà bá rí àwọn náà ní ṣe síyàmù kankan bì torí pé kì ṣe làkánná làwà mo rò pé wa ha so eléyìí àwọn tó máa nàìjíríà bì gẹ́gẹ́ bó ṣe jẹ́ kí tó máa rọ́ṣù ní Saudiya ó yẹ kí irun Kuwait wọ́n ṣe siyam irun Qatar wọ́n ṣe siyam hmm, Imarat al-Arabiyya al-Muttahida yẹ kí wọ́n ṣe siyam irun Yemen ó yẹ kí wọ́n ṣe siyam torí gbogbo wọn wà lórí ìlà so eléyìí fi hàn wá pé li-ikhtilaf al-matali'i ta'thir ibi tí oṣù ń gbà lé lágbọ̀n àkọ́kàn ó nípa. tọ́ ẹjọ́ àdó báyìí àmbẹ́lẹ́ ọba ẹlẹ́dàá wa kọ́ràn wa lọ pẹ̀lú àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kó jẹ́ ká lè máa fi tá à ń gbọ́ yé ṣe wà o ó sì ń sábà bí oríire wa ayé àtàlù kìyàmù subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. aleykum salaam. dáhùn àti dáhùn ògbé lẹ́yìn àti sọ pé rírọ́sùn Saudiya kìí ṣe rírọ́sùn Nàìjíríà kẹ́ẹ́ bó ṣe jẹ́ pé rírọ́sùn Nàìjíríà kìí ṣe rírọ́sùn Saudiya àbí òye wa àwọn alákọ̀ọ́jú mẹ́sìn là wàá nípa ẹ̀sìn láti máa béèrè pé sọ́nà ti rọ́sùn lù kàn mo rò pé yé wa táwọn náà bá kọjú mẹ́sìn kò sẹ́ni tó nípa máa béèrè pé sọ́nà rọ́sùn bó ṣe jẹ́ tí sọ pé rírọ́sù ní nàìjíríà ó mú gbogbo ara nàìjíríà gbogbo ara nàìjíríà gbodo tẹ̀lé torí pé nu nàìjíríà ni wọ wà so lópin ìgbà tó bá kí wọn rọ́sù lódodo mọ́tò wọn bá rọ́sù lódodo sẹ́nìkan kan parọ fún wa kí wọ́n so táwọn á sì gbà nítorí pé àní sọ́ọ̀sì tó sí so. tó bá parọ́ fún wa yóò forí ru ẹrù ẹ̀ṣẹ̀ gbogbo èèyàn bíi eighty bíi hundred million yìí tó ń torí ẹ̀ kò sí wàhálà ń bẹ̀ náà ṣùgbọ́n tó ń ti mọ̀ pàgbárí tòun yóò ka ló ṣe parọ́ yẹn fún wa kò sí mùṣkílà but problem ibi tí problem wà ni pé ẹ̀yin kà jókòó nù yàrá yín ní south west níbí báyìí ẹ̀ ń ṣe ẹ̀ di okùn márùn ẹ wò sùn kankan ẹ̀sìn kankan ẹ̀ mú tíì ẹ̀ mú bọ́ǹfìtà ẹ̀ mú ẹ̀ sáwalẹ̀lẹ̀ ẹ̀ ń sọ pé ẹ̀rọ́sù ẹ̀rọ́sù ṣé bí wọ́n ṣe máa rí i lójú fèrèsé ẹ̀hẹ́n torí pé tẹ́ ẹ̀ bá wá ẹ̀ lè rí tẹ́ ẹ bá wá ẹ lè sọ pé mo rí ẹ̀ ń rí ẹ̀yin ọ̀wá nǹkankan ẹ̀ kàn má kẹ́ ẹ sọ òyìnbó kẹ́ ẹ jiyàn ṣẹlẹ̀ ò nítumà ò nítumà ẹ ń lo agbárí àwọn apẹ Saudi àpèpè gbogbo ilé ẹ̀rọ lásán wọn ò rí nbìkan bó wọn ṣe lè rí Nàìjíríà kò lè ṣẹlẹ̀ ní. o rò pé wa torí pé àwọn tí wọn máa ń ẹsìn ní gbogbo ọ̀rọ̀ ń tà lọ́dọ̀ wọn ọjọ́ bó ṣe rẹ. bá fún tí rí ta ní ẹrù torí lásán gbogbo wa náà ń jà ní ìsìn tí o bá ti di ìbẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan ní ìsìn ẹ jẹ́ ká máa ẹ sọfàr ẹjẹ máa sọ ìgbà tí ma máa ń lọ sópin ẹjẹ a máa wo ìgbà tó so olè ẹ ká fọ́ọ̀mù group ká máa sọ fúnra pé ṣé ẹ̀yin ṣé ẹ̀ lọ bẹ́ẹ̀ títí Ramadan tọ́lọ́mọ bá fi lè ràn wá lọ́wọ́ fi dé so a ti sọ torí pé àwọn náà ti fura pé àwọn ń ṣẹlẹ̀ nítorí pé lápèjúwe ní ìsìn Ramadan tó lọ yẹn wọn à rọṣù títí aago méjì lóru after aago méjì lóru ni wọn rọṣù ah àbàmì oṣù tìrìlábù òfin Ọlọ́run oṣù tó bá lé oṣù tó bá lé generally tóòrùn bá ti wọ̀ kì í sábà ju ten minutes lọ tẹ́ fi lè rí ma ten fifteen minutes ẹ̀ lè rí ma sófò wa ló sì wá lọ lé láàrin òru mo rò pé yé wa torí pé níbi tán ti mójútó òfin ọlọ́run irú Saudi yà ní ìsìn tí wọ́n bá sọ pé wọ́n rọ́ọ̀sù ẹ wọ àmọ́síláṣí lásìkò Maghrib tí wọ́n bá rọ́ọ̀sù ẹ ti mà tí wọ́n bá rí ẹ mà tí wọ́n bá rọ́ọ̀sù kẹ́ tó parí sọ̀láàtì Maghrib ẹ ti mà ní gbogbo Saudi yà ibi tí ẹ ti ń ṣe sọ̀láàtì yẹn làwọn àmì ó ti máa yin táǹkà gbàm tí ọmọ kárí gbogbo òlùkù wọn ti rọ́ọ̀sù nù ẹ ti mọ̀ kọ́ la ni kíni as-siyam ajẹ́pẹ́ sọ̀látù tarawih yọ bẹ̀rẹ̀ lálẹ́ yìí tẹ́ ẹ bá ti gbọ́ bẹ́ẹ̀ ajẹ́pẹ́ wọn ò rósùnù tẹ́ bá sí rédíò tó bá yẹ pé aago mẹ́fà là ń ṣe sọ̀látù magrib yẹn tó máa sọ news six o'clock yẹn nísìn ẹgbọ̀n tán sọ wípé àwọn adájọ́ tó jókòó tí wọ́n ń retí káwọn èèyàn wá sọ fún wọn wọ́n rósù wọn ò rósù títí wọ́n fi túká wọn ẹnìkan sọ fún wọn pọ̀ rósù wọn rò pé yé wa wọ́n ní aago kan òru ó túmọ̀ sí pé àwọn ah, ọmọ nípa ẹ̀sìn nàìjíríà eré ti pọ̀ and everybody want to show off pàwọn là ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí tó sọ pé òun rí ọ fẹ́ fi hàn pé òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí tó ní kò rí òun náà fẹ́ sọ pé náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wá wọn á sọ ẹ̀sìn wa di bọ́ọ̀lù àbí ẹ̀kọ́ ni o àgbọ̀rọ̀ ẹni kankan àwọn kan ah, o. wọ́n túmọ̀ sí pé

gẹ́gẹ́ bíi saki gẹ́gẹ́ bíi kìsì so àwọn náà alhamdulilah wọ́n máa ń sábà rí tó ṣùgbọ́n akọ yọ ẹ̀sìn wọn kéjọ́ tó ṣùgbọ́n akọkọ yọ ó lè dàbí òwú tẹ́ẹ́rẹ́ pẹ́pẹ́ ni tí ìríran rẹ bá mú gidigidi ló lè mà ṣẹjá àná bẹ̀rẹ̀ sí ni wà náà ẹjá máa fi tàwọn oṣù tí yóò síwájú ìka máa fi kọ́ra tọ́lọ̀ ń bá ṣe tẹ́nìkan ní bá rọ́ṣù kọ́ sọ àwọn kéde káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ṣe sùn yà bẹ́ẹ̀ ní parí torí pé ìfẹ̀sìnṣeré yẹn ti tó gẹ́ẹ́ from the both party ìfẹ̀sìnṣeré yẹn ti tó gẹ́. àwọn tá à ní gbọ́ pé wọ́n bẹ ó ti jọ́ tí Ramadan bá dé àbẹ́yìn mọ̀ pé wọ́n bẹ ni ebi tí Ramadan bá dé náà lẹ́gbọ̀ àbí Ramadan náà tán wọ́n fi wá máa fẹ̀sìn wá ṣeré so eléyìí báyìí ó ti tó gẹ́ torí pé táwa fẹ́ ṣe táwa fẹ́ fi wà àlùjánnà nù ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí wọ́n sì ń fẹ̀sìn wá ṣeré wọn ò mọ fátì àké mo rò pé yé wa.

kò sí nínú tẹ̀sìn mu wa àmọ́ nǹkan kan náà lọ́sàá ṣe láti fi sọ fáwọn náà parí kò sọ. ìwọ̀tí àtọ̀ sáwọn aṣíwájú tí ò sin lọ́run tí wọ́n kẹ̀sìn fún nǹkan kan tí wọ́n á sọ fún arósù tí wọ́n á máa gbé màsákàbùlà kankan lórí irọ́ irọ́ lásán ẹ béèrè járe. aleykum salaam. o hmm. lè dábẹ̀rẹ̀ o lè dábẹ̀rẹ̀. tí wọ́n bá rí ìwọ sọ sọ àti sọ wọ́n àkọ́kọ́ wọ́n <laughs> àdéhùn kan bọ̀ ní ìfẹ́ ọ̀sán tá a fi pọ́n fún tá a fi mọ̀ bá gbọ̀rọ̀ rẹ wọlé àbá nígbà wọlé náà aleykum salaam. kí ló dé tí ń ṣe èméjì gbogbo ayé ń ṣe sùyàmù ń sọ pé òun ò sí. ṣé ọlọ́run sọ pé nígbà tó bá dá wọ lójú individually àá àbẹ́ẹ̀tì ẹ̀gbọ́rọ̀ tẹ́bí irú ẹ̀ náà láti sọ yẹn because ẹ má fẹ̀sìn yín ṣeré àní táwọn afẹ́ ṣe wà lìjẹ́nà ni nísìnyí gbogbo èèyàn sọ pé wọ́n sọ pé ọ̀la ni sẹ́mi ọ̀ àdúró wọn àmọ̀ sọ pé no nígbà tẹ́nìkan tó ti sọ kí nígbà ẹ má fẹ̀sìn yín ṣeré eléyìí tó wà very clear ni pé tó bá pẹ́yìn eléyìí rọ́ lọ́ba pa oníòfòrí ru ẹ̀rù ẹ̀ṣẹ̀ wa.

àríkú sọlá torí pé náà la fi sọ pé as-sawm idadatun àkókò rẹ̀ ha ó lè ṣe sọ́ọ̀mù méjì lọ́jọ́ kan dípò kó àpè ẹ̀jẹ̀ fà níyà méjì gbé àníyàn méjì kò lè túmọ̀ sí sọ́ọ̀mù kan pàápàá tí Ramadan bá dé yàtọ̀ sírú kó jẹ́ pé bọ́yá alápèjúwe ìyẹn máa ń ṣe sọ́ọ̀mù ọjọ́ alhamis ọlọ́run akádàrà kọjọ́ àràfọ́ jẹ́ yọmul khamis tọ́wọ́n pé méjèèjì ní ìsinyìí báyìí náfìlà náfìlà náà ni o lè dàníyàn méjì fún sọ́ọ̀mù kan yẹn kọ́ lọ́n fún ọ ládàá méjì ru eléyìí àmọ́ yàtọ̀ sí ọjẹ́ gbèsè Ramadan ó wá bọ́ sí yọmul khamis àwọn àni ẹjẹ́ ń papọ̀ kò sí papọ̀ ń bẹ̀ yẹn o torí gbèsè àti ìtàkùkù rẹ̀ wà wọ́n yẹn naam. kò sí wàhálà tó bá ti kéde ẹgbẹ́ ẹsẹ̀ siyam kọ́dà kó sago mẹta ṣe siyam tí wọ́n á dàdúró àsọ pé ṣe nígbà tí èsì pé yàn gbádùn mo rò pé yé wa àní tó bá já sì ṣe ta ni ó rù so ọ yàtọ̀ sí kémi nìkan kí n máa sọ pé ṣé ìwọ nìkan darí ni pé fẹ́ẹ́ nu burúkú ṣàbáàn eh, wo ni wọ́n ń kà at the end of the day Ramadan wo ló pé fún wọn twenty eight mo rò pé ẹ rí bẹ́ẹ̀ sọ́ọ̀mọ̀ gbà tí èpè thirty ni irú rẹ̀ náà lọ́sẹ̀ rẹ̀ lọ́dún tó kọjá yìí ìgbà táwọn kan sọ pé ẹ má tunu ń ok sọ́ọ̀mù tí wọ́n jẹ́ mélòó tí wọ́n jẹ́ twenty eight torí pé wọn ò bá wa bẹ̀rẹ̀ ńjọ́ tá a bẹ̀rẹ̀ náà wọ́n fìfẹ́ gbogbo ní tó bá ti fìfẹ́ ẹnu bẹ̀rẹ̀ fi parí wọn ò bá wọn bẹ̀rẹ̀ níjọ́ tá a bẹ̀rẹ̀ níjọ́ tá wàá wá parí sí tí wọ́n jẹ́ kí ni twenty eight automatically wọn ò ní sínú torí Ramadan twenty eight mushkila ok wọn ni ẹja àfijọ́ kan kún ẹja àfijọ́ kan kún ok ọjọ́ kẹta fi kun yín sẹ́yìn mọ̀ pé alẹ́ ẹjọ́ yìí wọ́n yẹ kẹ́ bẹ̀rẹ̀ sí ní wóṣù wọn ò wóṣù kankan wọn á ní ọ̀la làwọn sọdún tàwọn kí lẹ́ẹ̀ rí tẹ̀yìn fi sọdún ìfẹ́ bàbá ńlá fẹ́ nù nù bàbá ńlá àfẹ́ ní gbogbo gírámù ọ̀ràn ìfẹ́ ẹnu ni wọ́n ń pelé yẹn naam aleykum salaam. wọ́n á ní ayé ńgbà tó kọ́ àwọn Saudi àsọdún jọ́nà Saudi àlẹ́ bá bẹ̀rẹ̀ sọ́ọ̀mù sẹ́mà ẹ̀kọ́ wọn bá Saudi àbẹ̀rẹ̀ sọ́àwálẹ́lá tó wọn á bá Saudi àparí ẹ̀ àwọn mọ̀lẹ́kà gan ẹni tí wọ́n mọ̀ kọ́ lẹ́fẹ́ lómi ní dà naam káwá pa àwọn ẹni tó dàrú táwọn sọ pé wọ́n sáró sùn náà ní sẹ́ẹ̀ wọ́n sáró sùn náà ní sẹ́ẹ̀ nítorí ẹ̀kọ́ jẹ́ ni pé oṣù yún oṣù tí wọ́n rí lóòrùn tó wáá kí wọ́n rí kìí soṣù tànámá oṣù tọ̀la ni bẹ́ẹ̀ lòfin sọ ìyẹn ni kí tẹ́ ẹ bá róṣù ní àsìkò tá a wí hàn tẹ́ ẹ bá rí ní àsìkò tó jẹ́ bí òru tí wọ́n ń sọ̀rọ̀ tó wáá kí wọ́n rí lóòótọ́ àwọn ọmọ o oṣù tìjọ́ òní ọ̀jẹ̀ tọ̀la ó túmọ̀ sí pé ẹ̀sùn sùyàm ọ̀la àwọn àni sọ́ọ̀mù ọ̀sẹ̀ kìíní ni ọ̀tà torí ẹ̀ ló ti jẹ́ pé bá a ṣe bẹ̀rẹ̀ sọ́ọ̀mù yẹn kò sí àṣìṣe ń bẹ̀ ibi ìparí yẹn wàhálà wa but àwọn tí ń fa wàhálà ti sọ pé kò rí bẹ́ẹ̀ ò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ò rí bẹ́ẹ̀ asúlà wọn bá a bẹ̀rẹ̀ ni tí wọ́n bá a bẹ̀rẹ̀ wọn bá a bẹ̀rẹ̀ so níjọ́ tá a parí náà wọn ò lè bá a parí wọn ò lè bá a parí náà. ẹ dákun ẹ fi last year lẹ ẹ bèrè bèrè mi ẹ bèrè bèrè mi aleykum salaam nǹkan tó ti lọ fa naam naam aha. oúnjẹ wo kò yé mi. tí àwọn kan ṣe oúnjẹ ń tòsí mọ́ṣáláṣí kí ni wọ́n ń jẹ nínú mọ́ṣáláṣí pé kí ni sínú mọ́ṣáláṣí ni àbóde kí ni kí ni wọ́n se ṣe tí wọ́n fi ń jẹun kí ló ṣe wọ́n tí wọ́n fi ń jẹun nínú mọ́ṣáláṣí. <laughs> torí pé ó yà ẹ́ lẹ́nu nísìnyí ọlẹ́ parí sọ́láàtì kò ju bí ìṣẹ́jú mélòó lọ àwọn kan á ń jẹun mọ́ṣáláṣí àwọn kan á dé àwọn ṣe sọ̀láàtì oorun oúnjẹ yẹn wá ẹ́ ẹnu mọ́ṣáláṣí o àmọ́ kì í ṣe lọ́nà tí ó fi kó bá àwọn yẹn torí di eléyẹ sọ pé ẹgbọ́n jẹ jáde nísìnyí mo rò gbogbo ẹrú ọlọ́run bá parí ẹ̀yọ́ bá fẹ́ jẹun jẹun mọ́ṣáláṣí ńgbà náà báyà rú àwọn mọ́ṣáláṣí tí máa sẹ́wọ̀n pé àwọn mọ́ṣáláṣí ti ń bẹ nu sùkúù lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ mi ti sọ mọ́ṣáláṣí di ilégbèé wọn. naam aleykum salaam. ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ àní kò lè ṣẹlẹ̀ àkọ́kọ́ kìí ṣe pálálàájú ò lè pẹran fúnra rẹ̀ ó lè pẹran fúnra rẹ̀ ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó o bá pẹran tán sọ́mọ gbé lọ ni sọ́mọ bó ṣe sáyàn rẹ̀ because ọ̀pọ̀lọpọ̀ alálàájú nígbà tó bá pẹran yóò filẹ̀ ni kò ní gbẹran rẹ̀ wọ́n fi tiẹ́ lé ilé fi tiẹ́ lé fi tiẹ́ lé fi tiẹ́ lé ìyẹn bí one point five million wọ́n fi ẹran lẹ̀ ẹran wàá kúnlẹ̀ gèlè mọ̀ yọ̀ mọ́ àrùn so ìjọba wa ronú pé káwọn ọmọ bá wọn pa lọ́nà táwọn ọmọ sáyẹn ẹran yẹn àwọn ọmọ fáwọn aláìní bóyá ní Mẹ́kà gẹ́gẹ́ bófin ṣe sọ tí aláìní ọba wa ní bùkátà sí Mẹ́kà àwọn kò lọ gbogbo olú àwọn aláìní bá ti ní bùkátà sí lágbàńlá yìí eléyìí náà ń bẹ nù nǹkan táwọn olùmọ̀nìsìn tí wọ́n ṣe fatuwa pé kò burú wàá ìlànà tó wà ní ni pé aláìní mẹ́kà àtàgbègbè rẹ̀ ni wọ́n máa fún ní hádìyà ṣùgbọ́n ẹran yẹn ti pọ̀ ju bùkátà àwọn eléyìí náà lọ màtẹ́bà pẹ̀ràn three point five million so èèyàn mélòó wá ni ẹni tí ń gbé mẹ́kà náà lẹ́yìn náà èèyàn mélòó miskin lẹ́yìn náà miskin mélòó ló retí àti gbà tí yóò dájọ́ àwọn ọmọ áfíríkà àwọn kìíní ti ń gbé bẹ́ẹ̀ mo rò pé yé wa so gbogbo ẹran ó ṣòfò ni so ìdínú kọ́mọ̀bà máa ṣòfò wọ́n pààkì ẹ̀ wọ́n kó ránṣẹ́ sí Chad wọ́n kó ránṣẹ́ sí Sudan wọ́n kó ránṣẹ́ sí àbí òye wa tọ́ eléyìí túmọ̀ sí pé wọ́n mójútó dáadáa sòpẹ́ ẹran wàá kú bọ́ bá ti kú èèyàn kú nù wọ́n pẹ̀ran tó wà láàyè fún ọ kò sí wàhálà wọ́n wà strict ju bẹ́ẹ̀ ṣe lérò lọ àwọn ìṣe rubbish nonsense government wọ́n ìṣe rubbish and not nonsense government wọ́n gba àwọn èèyàn káì wọ́n náwó sẹ́sìn wọ́n gba àwọn èèyàn àwọn kan àwọn jẹ́ àwọn veterinary doctors wọ́n kó wọn wá láti gbogbo ilẹ̀ lárúbáwá sábà pé wọ́n mọtara wọn nìkan wọ́n kó wọn láti Syria láti Misr láti Sudan wọ́n kó gbogbo wọn wá àwọn veterinary doctors gbogbo ẹran tí wọ́n bá wò tí wọ́n rí pé kò lálàáfíà àwọn ẹni tí wọ́n tà fúnjọba ti kó wá wọ́n kó wá millions èyí táwọn veterinary doctors náà bá mú ikú ọba mu wọn lálàáfíà ìníjọba ọ̀sọ̀pọ̀ ńlá èyí tí wọ́n bá ní ọ̀la làáfíà ń tó kówó kò lọ ni. bákan náà wọ́n tún wá gba àwọn kan wọ́n ń pè wọ́n ní sharia committee ṣèrú eléyàn náà máa ń gbà wá àwa tá a jẹ́ student ṣẹ̀ríà kọ́mítì yẹn àwa wà á etí veterinary doctor sọpọ́ lálàáfíà àwọn òwò tó bá ṣẹ̀ríà so àwọn ti ní kíní agolo ọ̀dà lọ́wọ́ tí wọ́n lè jẹ́ red táwọn bá ti lè ṣe ó sí lára kọ̀ lálàáfíà ni wọ́n gbé kú o tóun bá sọ yí pé ọlá làáfíà sẹ́mi pé kò fọ̀dà sí tí àwọn tí mójútó ṣẹ̀ríà wà lọ́dà green tá a bá ti fi ọ̀dà green sí lára ọ̀rọ̀ tiwa final tí veterinary doctor bá ń pẹ́ òun sọ pé kí ni ìlànà gavilla scott mo rò pé yé torí pé wọ ọ̀rọ̀ tiẹ̀ final lọ́dọ̀ ìjọba ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń pò òfin ọlọ́ so eléyìí torí ẹ̀wọ̀n ẹ̀ ṣèjọba rádaràda ẹ̀ràn kan wà á kú lẹ́nu ọ̀bẹ wọn á sọ pé wọn kà ẹ̀sà kà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ṣeé ṣe ní orílẹ̀-èdè mi kọ́dà ó lágbára débi pé tó du ẹran àwọn tá à ń mójútó agbọn ìṣẹ̀ríà á lọ dúró tì wọ́n tó ń tọ̀ bẹ́ẹ̀ múmú tí wọ́n kó lọ́wọ́ pé bẹ́sìmìlì arọ́jùl sọ bísìmìlà bísìmìlà Allahu akbar tí o sọ gbogbo ẹran tó bá ṣe sì pàtó sọ bísìmìlà Allahu akbar òní ọ̀sán wẹ̀ wọ́n gbé jáde òní ọ̀sán wẹ̀ nínú owó iṣẹ́ tí wọ́n gbà tó lágbára سكوتو اوتي دياري سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك